Yeah, I'm back at ya. I'm back at ya. in a party. Love, one way love, I got the love. Oh, we know up to the break of dawn. Baby love, oh, forget that you owe money. Call your party them, they come like anybody. Take it just stay, yeah, don't follow Judy. you know The government worker, you collect salary Kamari, give me my gomoto oh, Be my diary me before I pay logo Don't be me, you know I'm a ghetto soldier Kaki no be Every Friday, Boston brass bar Lano down to that kind Life too short, you know Nobody knows tomorrow sorrow like tomorrow Money speaking, speaking Any idea, waiting, waiting shut up. Tí bá jẹ dẹ́mi dẹ́mi, ayé àgbọ̀, ọ̀rọ̀ àmọ̀, kọ́ńgọ́ sọ, nínú kọ́ńgọ́ sọ, túbọ̀ ẹni àdé ìlà kọ́ńgọ́ sọ, túbọ̀ ẹni ṣọ́ àgọ́ ìlà, àdéṣẹ́mi ọ̀yẹ́ láàrin, ọ̀yọ́ òṣèlú ìbámu ọ̀nà kọ̀ọ̀kan, àbídàbọ̀ náà, ayé lẹ́rìí ìwé kan, kọ́ńgọ́ sọ, ó ti sọ, ẹ̀wọ̀ olè ẹ̀wẹ̀ ẹnu ọkọ̀, kọ́ńgọ́ sọ. body up. Take people on the floor, Congo stop, body oh, up. My personality no matter at all, Congo stop, body oh, up. All I want is cash and fun, Congo stop. Ibashire, Congo stop. buy Bentley, Congo stop. Kílódé, Congo stop. Ẹ jẹ́ kí n jayé mi, ẹ jẹ́ kí n ṣayé mi, ẹ jẹ́ kí n jayé mi, ṣayé mi, ṣayé mi. You know. ẹjọ́ gbẹ̀dù àti ṣebí ọ̀yẹ́ láàrin ẹ̀dù ọ̀yọ́ ṣebí bàbá gbẹ̀dù kan àbídáwọ̀ dẹ̀dù ayé lọ ẹ̀rí òmùtọ̀ ẹ̀dù ẹ̀dù ẹ̀dù màmí ẹ̀dù ẹ̀dù ẹ̀dù ẹ̀dù ẹ̀dù ẹ̀dù ẹ̀dù ẹ̀dù náà wẹ̀ dùn. Bebello, bebello, bebello, bebello.